mà ṣe o ajínigbé pa akẹ́kọ̀ọ́ lẹ́yìn tí wọ́n gbowó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn òbí rẹ̀ ṣe lọ̀rọ̀ ọ̀hún di bóòlù yàgò fún mi lọ́jọ́ ẹtì Friday ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdún yìí lágbègbè Mile-6 níjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ìpínlẹ̀ Ògùn lásìkò táwọn ajínigbé kan jí omidan Àbíbátù Akínsànyà tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé Lísàbí Grammar School kan tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún gbé lákàtà àwọn òbí ẹ̀ Aláròyé gbọ́ pé lójú ẹsẹ̀ ni bàbá akẹ́kọ̀ọ́ náà ọ̀gbẹ́ni akínsànyà rẹ̀mú tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára òṣìṣẹ́ àjọ ẹ̀ṣọ́ aláàbò so-safe nílùú náà ti lọ́ọ́ fọ̀rọ̀ ohun tó àwọn ọlọ́pàá agbègbè kéèta e létí ṣá o àwọn afurasí ọ̀daràn náà pe bàbá akẹ́kọ̀ọ́ yìí lórí fóònù pé kó wá mílíọ̀nù kan náírà wá kó tó di pé àwọn máa jọ̀wọ́ ọmọ rẹ̀ fún un gbogbo akitiyan tí bàbá ọmọ yìí sá láti gba ọmọ rẹ̀ kúrò nígbèkùn àwọn afurasí ọ̀daràn náà ló já sí pàbó kò ṣe èso rere kan ló bá fowó tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ránṣẹ́ sí wọn ṣùgbọ́n kàkà kí àwọn afurasí ọ̀daràn náà jọ̀wọ́ ọmọ rẹ̀ sílẹ̀ lẹ́yìn tí wọ́n gbowó tán kí wọ́n jẹ́ kó máa lọ sílé bàbá rẹ̀ láyọ̀ àtàlàáfíà ṣe ni wọ́n sọ fún bàbá rẹ̀ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí pé kó lọ pàdé ọmọ rẹ̀ lágbègbè kan nítòsí Ọbaṣá lágbègbè iléeṣẹ́ tẹlifíṣàn OGTV níṣe ni bàbá akẹ́kọ̀ọ́ náà bú sẹ́kún gbaragada níta gbangba nígbà tó débẹ̀ tó bá òkú ọmọ rẹ̀ tí wọ́n ti yọ àwọn ẹ̀yà ara rẹ̀ kan lọ táwọn kòkòrò sì ti bo òkú náà gidigidi níbi tí wọ́n gbé jù sí. òun tẹ́jẹ́ kọ́rọ̀ náà ya gbogbo èèyàn lẹ́nu ni pé níṣe ni àwọn afurasí ọ̀daràn náà tún pe bàbá akẹ́kọ̀ọ́ yìí lórí fóònù lẹ́yìn tí wọ́n pa ọmọ rẹ̀ tán pé kó tún lọ́ọ́ mú owó mi-ín wá ṣùgbọ́n tí ọ̀gbẹ́ni àrẹ̀mú fáàkì kọ́rí pé òun kò lè san owó kankan olórí ẹ̀ṣọ́ aláàbọ̀ àjọ sunsafe nílùú abẹ́òkúta ńpínlẹ̀ ògùn kọ́mándà sọjí gàsálò tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ àìkú sunday ọjọ́ kìíní oṣù yìí sọ pé àwọn ń ṣiṣẹ́ lábẹ́nú báyìí láti fọwọ́ òfin mú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà láìpẹ́ adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online ismail adéyọ ló kà sétí gbọ̀yìn